الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته لأنه دان لك àfọwọ́ni tíra ọ̀rẹ́ ṣàlàyé fún wa nípa nǹkan tá a máa lò sí ìgbà tí ara bá ká ilé tára mẹ́gbẹ́ tí àwọn oríkèé ara tí wọ́n jẹun tí ó ṣe yí sọ́tún sósì ní rọrùn kí ni ká lè máa lò sí tí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ó fi padà sípò. الإمام الترمذي رحمه الله أنا أقبي حديث كجاد إنه تراري بينني الإمام ابن ماجه رحمه الله من حديث أسماء بنت عميد يا أبي بكر رضي الله عنه قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم لماذا كنت تستمشين كن كتي وما في مكيا وليك تكالي أولك أنا بي أسمع بنت عميس رضي الله عنها قالت أسماء الداون أنا بالشبرم شبرم ما مالو شبرم igi ẹlẹ́gùn kan ni eléyìí tó ṣe pé òdòdó pupa ó tún máa ń taná láàrin rẹ̀ òní wọ́n ń pè ní ṣóbòròmù ṣubúrùmù lédè lárúbáwá ó yàtọ̀ sí ṣubúrùmà ṣubúrùmà pẹ̀lú tani parí rẹ̀ orúkọ ni sọ̀hábí nígbà tá a nàbì sallallahu alaihi wasallam ti ń lọ sí ájì ìdágbére wọ́n gbọ́ sọ pé ọgbọ́n ní níbi láti máa ń gbé al-ihram ọgbọ́tọ́ ẹnìkan sọ pé labbayka an shubrumah wọ́n lọ́mọ jẹ́ pé rẹ̀ lẹ́yìn jíjẹ́ pé rẹ̀ láti ṣe hajj fún ṣuburuma anabi sallallahu alaihi wasallam sọ pé ta ni ṣuburuma ó ní ọmọ ìyá mi kan ni ó ní mo fẹ́ ṣe hajj yìí fún un. sanabi sọlọlọ àdìsílà ni síwọn náà ti ṣe ájìrì fún ara rẹ kó tó di kọ́ ọmọ wa ṣe léyìí fún ṣubúrúmà ó rárá o ọ̀nà tó bá jẹ́ bẹ́ẹ̀ eléyìí tó fẹ́ ṣe lọ́dún ìjọ jẹ́ tiẹ̀ tó bá dọdún tí ń bọ̀ kó ṣe ti fún ni òfin ṣẹ̀rí àfihàn wa pé téèyàn ọba ti ṣe hajj tara kò lè bẹ́ẹ̀ wọ́n wá ní kéèyàn bá wọn kájí hárí tó bá sọ pé no ti dáàdi rẹ tó ti kú lọ́kọ̀ọ́kọ́ bá ṣe ti mọ́mì rẹ tó ti kú lọ́kọ̀ọ́kọ́ bá ṣe tọ́mọ ìyá rẹ tó ti kú lọ́kọ̀ọ́kọ́ ṣe wọ́n ní hajj yẹn ò ní gbà pé kó wọn jẹ́ tẹlómi nígbà tí ìwọ́tọ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣe ò tí ì ṣe tara rẹ rí. يصير الحج لك في الصارورة أفق حج يدتين túmọ̀ sí pé tó o bá ti ṣe tara tí o lè bá ẹlòmíì ṣe ṣubúrú mà wá mẹ́ o orúkọ ló ń jẹ́ bá wọn. lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n máa ń sọ pé hajj ṣubúrú mà yẹn ni pé hajj tá a bẹ̀yàn ṣe ó ti di terminology fún hajj tí wọ́n bẹ ọ̀sẹ̀ tó gbowó lórí ẹ̀. àmọ́ aṣọ́bọ̀rọ̀m láìsí tà igi ìkànnì tọ́jọ́ igi ẹlẹ́gùn tí kì í ga jù ó sì lè ga níbomi ṣùgbọ́n ńgbà tó bá di kó wù tán ó tún máa mú òdòdó pupa jáde eléyìí máa ń pè ní ashoborom tó àwọn náà fẹ́ jàǹfààní irú ìwòsàn yìí báyìí eléyìí tí súnà fi hàn wáyé kò sì síbò lè mú owó tó lè mẹgbò tó tí rogi ṣubúrúmù yìí bá ń bẹ láwùjọ wa tó súnmọ́ ọkàn ṣùgbọ́n á sọ́nà tó fi sọ pé rọ́là náà fi ń pa torí pé o ti ṣubúrúmù kò ṣubúrúmù nítorí pé ṣubúrúmù tí wàá rò pọ̀ ló lè má jẹ ṣubúrúmù. ọ̀nà ọlọ́wà fi máa da gbogbo tí máa ń dákọ̀ fún wa ń bì máa nì sí. nítorí tó bá lọ sọ́dọ̀ àwọn tí ń tewé àwọn tí ń te gbòógì tó ní ṣubúrúmù bá fẹ́ rà ó lè jẹ́ wípé ewé ṣe bó ti máa wọ́n gbè fún ọ. bàbá ẹ kú ṣubúrúmù wọn kò ṣe ṣe bó ti máa pọ̀rọ̀ wáyé torí di eléyìí ọ̀nà téèyàn máa fi ma gbogbo eléyìí ni pé àkọ́kọ́ láwùjọ tiwa ó lè má yìí sìkà àná amútùmá ṣubúrú mu wá Yorùbá ó lè má yìí nítorí pé àmọ́ntá ń pè bẹ́ẹ̀ Yorùbá so ọ̀nà tá a fi lè má dá àmọ́ ni pé èèyàn bẹ́ẹ̀ ẹni bá ní rà tó máa ń lọ sílẹ̀ lárúbáwá wọ́n lọ sí hajj wọ́n lọ sí umra ẹni tí lọ sí hajj tó bá dé mẹ́kà àbí tó bá lọ sí ziyara mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kọlọ sọ́dọ̀ àwọn atọrún atọrún àwọn ẹgbẹ́ tí wọ́n ta àwọn lọ́fíńdà àwọn ló máa ń sábà ta gbogbo orú nǹkan ilẹ̀ lárúbáwá ìwọ wa sọ fún ọ pé ọfẹ ra ṣubrum níta àwọn bá gbé fún ọ pé ṣubrum ṣubrum náà torí wọn ni lẹ́yìn náà specialization tàwọn eléyìí léwélégbò tí wọn tán dá mọ nù tọ tí wọn mọ pé Asma bint Umays ọlọ́ńdà nàbí lọ́nìí pé tára bá kàlè kí lọ́ọ́ máa lò sí tí tún máa fi padà bọ̀ sípò tọ́wọ́ fi ṣe gbé tẹ́sẹ̀ ó ṣe é lò táwọn yìí sọ́tún yìí sósì nírọ̀rùn ó ní máa lò. قال النبي صلى الله عليه sọ pé حار جار حار جار ṣóbórómù lọ́lọ́ ṣóbórómù tí máa mú ní ya ìgbẹ́ débi pé wọ́n fẹ́ ya fún dànù òní àárọ̀n jàárọ̀n tó kọ́lẹ́t nígbà táwọn fi ti sọ bẹ́ẹ̀ sọ́mọ̀ ṣe ìtòkè sánà nígbà táwọn fi ti sọ bẹ́ẹ̀ mo bá bẹ̀rẹ̀ sí ní lo àsánà èwo ti ní àsánà òun náà tún jẹ́ igi kánì tẹ́ pé ewé lọ́wọ́ ń pọ̀ lára tiẹ̀ tí bá wá hù débi kan òdòdó aláwọ̀ yeye yóò wá pọ̀ lára rẹ̀ tẹ́lákọ̀ọ́kọ́ igi ẹlẹ́gùn ó máa mú òdòdó pupa jáde àmì lẹ́yìn igi kánì ewé ló máa ń pọ̀ jù lára rẹ̀ ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ewé aláwọ̀ òdòdó aláwọ̀ yeye ó máa wù mbẹ tọ anabi sallallahu alaihi wasallam sọ pé bẹ́ẹ̀ ni eléyìí tó ń lò ń lọ dájú asana eléyìí náà ọkọ lẹ parí yẹn bá kálí tí ọ máa fọnkṣọn bó ṣe yẹ eléyìí lẹ́yìn ó lò lọ́wọ́ abẹ́ntà nàbì sọ ó ní lọ́kàn náà shay'un yashfi min al-mawt lakana sana tọ́lọ̀ ń bá da pé nǹkan kan bẹ tó lè wo yẹn kan níbi àti kú téèyàn fi ní kú ni àtàná yìí ni ọba jẹ yẹn ni pé ewé gbogbo ńṣe ni yàtọ̀ sí pé kìí sóògùn ikú àmọ́ gbogbo nǹkan míì ó máa ń sóògùn rẹ̀ àyàfi kú tọ́ ó túmọ̀ sí pé tára ọba function dáadáa kí lá máa lò àṣà ó sì ti rọrùn níṣù ó ti rọrùn kan ṣe tún dìgbà tó bá lọlẹ̀ lárúbáwá mọ́ torí káwọn èèyàn specialize nínú pàfẹ́ tọ́jú àwọn èèyàn lọ́nà àwọn nǹkan tó wà nù súnà wọ́n sì wádìí àwọn ewé tí wọ́n máa dárúkọ àwọn èèyàn débi tí wọ́n fi dákọ̀ kàmá. láwùjọ wa náà etí òsì láwùjọ àwọn kó wá láti ilẹ̀ lárúbáwá tó wà ìyẹn jẹ́ tàwọn ti ti ń ta irú àwọn oògùn báyìí nírú kánò irú àwọn ẹni tí porú oògùn yìí pọ̀ nírú funtua tó bá kọ́ńtọ́ fẹ́yìn fáwọn àwọn lọ́bọ̀ mu wa ẹ̀sẹ́nẹ́ ńlá máa lò fún kíkàlẹ̀ ara láti fún mú kí arọ́ náà. kí gbogbo oríkì ọmọ ṣiṣẹ́ rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ yàtọ̀ sí ṣubúrùm tí wọ́n pè ní haron jaron amúniyá ìgbẹ́dẹ́bì kan tọ́ eléyìí jẹ́ báwọn. nínú sunan ti alimami ibn Majah rahimahullah àwọn ẹgbẹ́ alátọ̀dọ̀ ibrahim ibn abi abẹ́lẹ́. قال سميت عبد الله ابن أم حرام وكان قد صلى مع رسول الله صلى الله عليه وسلم القبلتين يقول سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول عليكم بالسنة والسنوت عليكم بالسنة والسنوت فإن فيهما شفاء فإن فيهما شفاء من كل داء إلا السام قيل يا رسول الله وما السام قال الموت فالنبي صلى الله عليه وسلم أن تبقى دي في ولا تدور وانكني عبد الله ابن, ابن أم حرام عبد الله ابن أم حرام أبي جاني تسيك هو قال النبي صلى الله عليه وسلم لا تبقى تنتم قدس بيت المقدس ما فاتت صلاة تتكو في دقواتي à ń kọjú sí kaaba ìsìn bẹ lọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam ìyẹn ni pé mùsùlùmí ni tí ìsìláàmù rẹ ti pẹ́ olówó agbègbè wa yìí wa wọn náà anabi sallallahu alaihi wa sallam fún wa pé asánà yẹn ni ká máa lò àbí ká tún máa lò asanut òun náà oríṣi kan ni tó náà léwé ká máa lo sànà ká máa lo sànúùt fa inna fihima shifa'an min kulli da' torí pé lára méjèèjì ìwòsàn gbogbo àárẹ̀ ń bẹ́ẹ̀ o ìwòsàn gbogbo àárẹ̀ tí bá máa ṣe ní bẹ́ẹ̀ ilẹ̀ sam àyàfi sáàmù nìkan wọ́n ní wà nẹ́bí sọ̀rọ̀ lọ́sí náà kí ni sam ó ní kú torí ikú olóògùn ikú olóògùn gbogbo nǹkan tó bá mà ògbóntọ́ bá lè ṣe tí kú bá dé ó rí gbogbo ẹ̀ àtún àti wá àtún tó gbé lọ́n gbogbo yín lẹ̀ jọ lọ àti wá àtúnkún tó ti rí lò gbogbo yín lẹ̀ jọ torí rẹ̀ àṣẹ́rẹ́ wọ̀sẹ̀nùt méjèèjì da láti ṣe ìwòsàn gbogbo àárẹ̀ àmọ́ láti màtẹ́lẹ̀ náà pé ikú kò lóògùn eléyìí jẹba. tẹ́lá àwò dáadáa ẹ̀ríkẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ ń bì nípa sẹ́nà àti sọ̀nù ọjọ́ nítorí sọ ń pa ọjọ́ tó sọ nípa ẹ̀ríkẹ́ dawa'un min kulli da oògùn gbogbo ara ẹ̀ ni. tọ́ba ajẹ́ bẹ́ẹ̀ ajẹ́ àti asanut tí wọ́n sọ ń bì náà bákan náà nítorí wọ́n sọ pé habatu sọ̀dá náà kò lè sògùn kú bẹ́ẹ̀ náà ni asana wasanut kò lè sògùn kú tí lè bá yé wa ajá ikpe téèyàn bá jẹ́ ikpe wọ́n ń dá oògùn kan fún pé èèyàn á máa lóru rẹ̀ kéjéèyàn kú kí lápè ìrọ̀ burúkú. irọ́ burúkú kò sóògùn tó lè dínà ká àìsí ìwọ sàárè oníkálukú wa ọjọ́ rẹ̀ ni ò tí ì pè tọ́jọ́ rẹ̀ bá pé ọ̀nlọ náà kò sóògùn náà tó lè dínà kéèyàn má tọ́jọ́ ọkú bá ti pé èèyàn bíntì Umais léèrè pé bí màkún ti tẹ̀sítẹ̀mṣìn kí ni ìjà tó wọn máa lò láti fi mú kí ara tó bá kálí kọ́lẹ̀ tára bá tilẹ̀ tẹ́ẹ̀fì lórí rìnrìn gbàtàrà kálí ara ò ní ṣe gbé ẹ̀ nílé ẹ̀. sànà fi ń béèrè lọ́dọ̀ rẹ̀ bákan náà. wọ́n ni xaarun jaaron ìtumọ̀ rẹ̀ lóògùn tí máa jẹ́ èèyàn ya ìgbẹ́ èèyàn ya ìgbẹ́ ó gbà so anabi tó ń fi hàn pé sọ́ra fi lẹ́yìn because ọmọ ni o àdéhìí ti tànà àdéhìí ti kíni wọn ni wọn lò ń bẹ anabi wa tó bá ní kiri kàn wọ́n sọ pé níyọ̀ ọ̀dà mú ìtọ́dà wa wọ́n sọ pé kí níyọ̀ ọ̀tọ̀nà sí tọ́tọ̀nà fi hàn wọ́n wọ́n sọ pé sínà ní kankan ìtọ́jẹ́ mánà kọ́ wọn. nígbà jánu lásán wọ́n máa ara rẹ̀ jẹ. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníjà lè fi ṣe yín ntẹ́yìn bá wa mọ̀ ládàbí súnà tẹ́ bá tún fẹ́ lò wọ́n tún fẹ́ discourage yín. wọ́n lè sọ pé ṣé wọ́n ti gbé lọ sí láàbù ṣé láàbù fi hàn pé positive ni àbí negative ẹ dákun tó rọ lọ́rọ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣọ́nà lẹ́tù gbé lọ sí láàbù sẹ́yìn mọ̀ pé ẹ́ńjìnì ń lè bàjẹ́. gbàtẹ́ bá sọ pé ní tánàbí sọ òde wúlò àfi kẹ́ labláìzẹ̀ torí agbọ́dọ̀ máa kíyè sára o agbọ́dọ̀ máa kíyè sára o tọ́ eléyìí fi hàn wá ikú anabi sallallahu alaihi wasallam ẹni tó lọ ń fún lóye ńlá ni ẹni tó lọ ń fún ní màtọ́ ga ni ewé àti gbòógá ẹni tó ń sọ ètò wúlò ń sọ ètò òwúlò fún wa nù eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn ti náà tó máa mọ̀ nípa ewé tó máa mọ̀ nípa egbò tí wọ́n sì máa pa alẹ́ lò lọ́nà tí ò ní takò kò sí tó burú ká sàǹfààní bí àgbo jẹ̀dí bí àgbo bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí ẹ̀ ẹni kó àwọn ọbẹ̀ sínú gbó wọ́n lọ ka igbógi wọ́n ka ewé igi wọ́n lọ wá igbógi àwọn tó wá wọ́n máa fi pawó gégége kìí ṣe pé bí owó gbé ti ṣe yẹ kọ́ ma náà ni wọ́n máa ń tà àbí ewé wọn wọ́n ń tà experience wọn náà mà nítorí kìí ṣe gbogbo yẹn náà ló lè bẹ́ẹ̀ nu kó tí ó rìn tó wù mú jáde. gbàtí yẹn wọnú kó tẹ́ kó rí nǹkan kan mú jáde ju ẹ má lọ. ẹlòmí ẹ̀wẹ̀ ńgbà tó ń wọnú gbóyún àfà ejò ló gbé kọ́rùn tó sì ti máa jáde lẹ́nu oúnjẹ kújẹ sẹ́ni kẹ́sì wọn ló gbọ́ ọmọ ewé yìí ọmọ egbò yìí ọmọ kìnìyàn a ogun bá kọ́ nínú ogun ogun lárùn nìyẹn ogun bá táífọ́ọ̀dù nù ẹ sì lọ́ọ́ lu ọ̀rọ̀ ní kórìí bẹ́ẹ̀. sọ́sẹ́ mọ̀ kí kìí ṣe gi lásán níta kìí ṣe wé lásán níta experience tọ́lọ̀ fún níta. eléyìí jẹba àjẹ́ ike nítorí ẹ̀ka wájú sọba dọ́dọ̀ àni ti ń ta irú àwọn nǹkan wọ̀nyí òun náà ní ká béèrè asana àbí asan asanut asanut àwọn nǹkan méjèèjì ká béèrè rẹ̀ lọ́dọ̀ àǹtí rà kí èso òrùkọ sóró rárá jáde ní ti ìjọba kàǹtẹ̀tẹ̀nù òwe kan ní àmọ́ nàìjíríà àwọn lè gbójú fáìnà o àmọ́ tó bá kúrò àwọn lárúbáwá ni nísìnyí ewé àwọn nǹkan kóró kan wà wọ́n ń pè ní habrọ̀ṣad habrọ̀ṣad yẹn wúlò ó sì jẹ́ ní máa ń ṣiṣẹ́ fún nǹkan púpọ̀ nínú irú àwọn nǹkan tá a lè bá pàdé nu báàbù tá à ń bá lọ yìí náà ni nínú fọ́lùmù yìí so wọn máa wá tálọ́fẹ́ kẹ́kẹ́ wọ́n sàlẹ̀ gbégbé kúgbé fún mi tó bá ti dọ́dọ̀ àwọn àtọ́rò níbikíbi nílẹ̀ lárúbáwá tọ́lọ́fẹ́ arọ́ṣáàd wọ́n á béèrè kìlógíráàmù mélòó lọ kìí ṣe tí wọ́n bá bàrà wàtá wò ní ni kẹ̀kẹ́ náà lè jẹ́ kó ń lọ́ àwọn àjù rẹ mẹ́ wọ́n kàn bá buye tọ́lọ́fẹ́ rà ni wọ́n wọ̀n wàhálà kẹta tọ́. àwọn ẹ̀ máa béèrè pé táwọn bá bímọ táwọn fẹ́ wọn orí rẹ̀ irú òsùn àwọn làwọn lò irú àwọn àtàrò tí ń ta gbogbo orú ń ta awí yìí bá wọn nírú òsùn wọn kan lọ́lọ́ òsùn wọn yẹn máa ń kéré gan so gbogbo àwọn nǹkan tí ò tóbi lọ títí gbogbo nǹkan tó fúyà wọn lè ṣe wọn lórí rẹ̀ ilé ìjọba tẹ́yìn bá ti máa ń tẹ́ fẹ́ rà ẹsẹ àti kọ lọ́wọ́ kẹfì lé lárúbá tí máa ń taru rẹ lọ́wọ́ tí ọba yín mú jáde inshàlá. pẹ̀lú ìjẹ́ nǹkan tí súnà níbi sallallahu alaihi wasallam wa ní bàbá ti sì ṣe ìtọ́jú kára wa kọ́ ká lè kọ́ mọ́ wa flexible. téèyàn máa ń lo àṣìṣánná tó pẹ̀lú ògùn ọlọ́run ní ti ń ṣe èèyàn yọ padà di bí ìtàn ṣòbó láti àwọn lò ẹgbẹ́ pọ̀ ògùn ni kí ni dóséjì rẹ̀ àbí kó tiẹ̀ tó kan dóséjì táwọn máa ní ewé ni táwọn máa kó jẹ légbò ni àbí a máa lò ó ní mímu gẹ́gẹ́ bíi tíì. so a máa mú ni lẹ́yìn ìgbà tó bá rẹ gẹ́gẹ́ bí àgbo tó bá toró tó tòrò ẹgbẹ́ mu so eléyìí jẹba àwọn. òsì ṣùgbọ́n. nínú nǹkan tó náà lọ́bi sallallahu alaihi wasallam tó tọ́ka sí pálí máa fi ṣe wòsàn ó náà nìkan máa rìn kéèyàn máa rìn sọ́tún kéèyàn máa rìn sósì kéèyàn máa jókòó sójú kan náà bíi káábà wọn ò ní kó omi tó wà wọn á jókòó kábẹ tẹtẹrẹ ní de eléyìí báyìí kéèyàn gbìyànjú láti rí pé òun rìn àwọn oríṣiríṣi àrùn tó kúnlé ayé lónìí gẹ́gẹ́ bí apáǹga ẹ̀jẹ̀ ríru àlàáfíà òtó yẹn ń san tí wọ́n fi ṣubú tí ó fi di pé wọ́n rọ lápá rọ lẹ́sẹ̀ gbogbo ra nǹkan wọn yẹn láti lè dènà sísẹlẹ̀ ẹrú rẹ̀ èèyàn fi ká máa rìn kíkọ́ra so kọ́dà ká máa wa kẹ̀kẹ́ afẹ̀jẹ̀ wa tí ò ní ọbì kankan nu yàrá wa ó sàn ju ká má ṣe kankan lọ ṣùgbọ́n kò dáa tó ká máa rìn nítorí pé tá à ń bá rìn ìrìn tá à ń rìn yẹn yóò máa mú wa ṣàǹfààní pé kí ọ̀pọ̀ àìmọye ìdọ̀tí tó ti fara wa jókòó tẹ́lẹ̀ tó ti fagbọ́ ara wa ṣe bùgbé kọ́ wa bìgbà lọ. torí rẹ̀ ìrìn pàtàkì jàmá ìrìn pàtàkì káwá lọ gun orí ẹ̀rọ kan tí ọkàn máa ṣe wá bí ẹni tí ń rìn lọ tá lọ bí kankan a tún dojúkọ bí tá ti ń bọ̀ a àwọn náà pé kankan kò sí wàhálà ọmọ ìkí olú ní ìgbà tá a ti máa pé ìrìn pàtàkì ìgbà náà lọ́mọ èèyàn jìnnà sí tí ẹ bá ti wá lówó díẹ̀ mọ́tò náà ni èèyàn kẹfẹ́ lọ síbi tí ó ti ra ewé bẹ́ẹ̀ tí ó ti ra ewé dú tí ó ti ra kínní mọ́tò ni ó tún gbé lọ eléyìí wá ń jẹ́ kí dọ̀tí ó pé sára ọmọ òde ìwò yìí àwọn àárẹ̀ burúkú tí èsì táwọn èèyàn láyé john ọ̀hún ayọ̀dún sáwọn èèyàn lónìí ìrú ẹ̀ ló ti jẹ́ pé ẹ jẹ́ ká fìrìn kọ́ra ẹ sì jẹ́ amú ní kókó ká mú ní nǹkan bàbàrà ká má lọ jókòó tẹ́tẹ́rẹ́ síbi ipá ntara wa jẹ èèyàn gbọ́dọ̀ máa rìn èèyàn gbọ́dọ̀ máa rìn nítorí pé àwọn ẹni tí àárẹ̀ burúkú yọ sí àwọn náà lérò pé ọyọ sáwọn àmọ́ tí máa ń ṣe àwọn exercises bí ìbìnrin lẹ́yìn. Eh? ọlọ́run ọba ọmọ sọ́yìn yóò máa là yín kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ sọ wa kọ́ là wa. ṣé ajẹ́ pé lónìí oògùn tá a máa lò sí kí àwọn oríkèé ara wa kọ́ máa ṣiṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ òun náà ní wípé á san ẹgbẹ̀rún náírà àbí oògùn tá a máa lò òun náà ní ká máa rìn ẹni tí bá ń ti rìn yóò lálàáfíà àwọn olùmọ̀ràn sọ pé nínú nǹkan tí àdéhùn kan tún tọ́ka sí onáàní kí sáàbà rìn kò tó wípé ká máa rìn pẹ̀lú bàtà wa lẹ́ẹ̀kan láàrin àtúnbọ̀ bàtà lẹ̀ wọ́n nítorí bẹ́ẹ̀ ṣe ń rìn tẹ́sẹ̀ bá jẹ́ kó gangan ní bá ń kanlẹ̀ ó tún níṣẹ́ tí máa ń ṣe títí dénú ọpọlọ tó yẹ pé yóò tún ní bí ó tún ṣe fún ọpọlọ náà ní okun tiẹ̀ yàtọ̀ sẹ́ni tí ń rìn pẹ̀lú ẹsẹ̀ lásán so ká máa rìn ọ́ pàtàkì àwọn afẹ́ rìn tẹ́ǹbù ká torí sí ẹ̀wù kan pàtó ẹ̀yin lẹ́ mọ̀ ọ́ sofi ẹ fẹ́ sáré náà ni wọ́n sáré ó fún ara rẹ̀ lókun láti bẹ̀rẹ̀ ìlú ìlú tẹ́ǹbù ká kan pàtó ẹ̀yin lẹ́ mọ̀ ọ́ ẹ sáà má ti sí di yín lẹ má sì wò wò yín lẹ amóbìnrin ń sáré ọkùnrin ń sáré ewu lẹ́yìn rò pọ̀ wà bí arìbó ewu lẹ́yìn bàbá bàbá bá ń sáré èsì kí ló fẹ́ yá ẹ lẹ́nu àwọn màmá màmá náà wà fi títì àwọn náà wà ń sáré wọn làwọn fẹ́ keep fit ọjà àmọ́ bí wọ́n wá gàyà sórí títì kan bóyá kébì kan wà táwọn ti lè ṣe tiwọn tí wọn ní gáyà àti tìǹ ló ti dà jù tẹlẹ ìjàgbó ti ṣe jẹmẹ o ká máa gbìyànjú láti rí pé ẹsẹ̀ wa gángan àfi tẹlẹ wọn ló máa ń ní ntí máa ń ṣe fọpọlọ tí ó tún lè mú kí ọpọlọ gbogbo dọ̀tí gbogbo pàǹtí tó fẹ́ gbọ̀n sí yóò máa gbára ilé ìjọba gbogbo àwọn kan wọ̀nyí tọ́ni kan máa ń tan ọjà pé kò sí sáàmù sáàmù ọkàn sáàmù rẹ ni kò sí nǹkan kan tó rí ń fẹ́ jọ alọ́ lọ ọjọ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ àti ráǹfààní rírìn nítorí kẹrin kẹ má bùkátà láti lo àsán ó pé ju kẹ má rìn lọ kẹ wá bùkátà láti máa lo àsánà tá a mẹ́nubà lónìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin abẹ́lẹ́ wọn ẹbọ ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó fún alálẹ́kùn àgbọ́yé nínú ẹ̀sìn wa kó ràn án lọ láti máa fi dáhùn gbọ́yé sí wa o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ̀ńtọ́ bá níbi èrè kùsùn. salaam. àwọn òfin tó pọ̀ dáadáa ó yá adẹ̀ ní òkú pàtàkì ká máa ju àwọn òfin náà kálẹ̀ ìran yẹn kálẹ̀ ìran ara yẹn ní dábì àwọn ìyẹn rárá ọba ọ̀ra àwọn ìyẹn rárá láti lọ sí laboratory àwọn akẹ́kọ̀ọ́ wo àwọn content àwọn ìkan yìí ó yá àlè rí àwọn ìkan yìí balẹ̀ sí fúnra wọn láti ṣe content tó fi jọmọ ìlú rẹ̀ kò sí ní tó burú mọ́ ẹlẹ́kùn àti ẹ̀gbẹ́ lọ sí láàbù kẹ́ lè bá àmọ́ jára yín rọ́ sọ̀rọ̀ àlè pé jíjà nàbí rọ́ fún àlẹ́ ìtẹ̀lé jíjà nàbí rọ́ mẹ́tẹ́ bá gbé lọ sí láàbù pẹ̀lú ẹ̀mí bí wọ́n tún fẹ́ wo àwọn àǹfààní mi tẹ́ ẹ tún lè rí mú nínú rẹ̀ kò burú mọ́ náà. عليكم السلام yẹn bóyá anílé kọ́ńtò kan tàbí anílé jáde pásọ́lá ọjà káyé ẹnìkan wá fẹ́ ra ọjà kan kálá àwọn àlọ́ ìlú àwọn ọjà yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kì í fẹ́ ra mọ́tò àwọn sọ pé irú bẹ́ẹ̀ àti mọ́tò tó fẹ́ rà lẹ̀ pọ̀ tó ti sọ mọ́tò fẹ́ tó mọ́tò tó fẹ́ rà fún pọ̀ tàwa lọ bá ara mọ́tò yẹn ṣé a lè owó òfin owó òfin mo bọ́ ra mọ̀ sí mi nílẹ̀ lẹ́yìn tàbí fún olùmọ̀tò kẹfẹ́ òdìdẹ tí wàá san ní oye mọ́tò tí mo lọ rà mí. àkọ́kọ́ mọ́tò yẹn ẹ̀yin kọ́ lẹ́ni ẹ sì fẹ́ tà torí níta yìí ń sọ ní ìsinmi kí n máa bọ̀ ọ̀rà ó túmọ̀ sí pé níta yìí nílẹ̀ fẹ́ tà ṣẹ̀rí ọ̀faramọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní la tabi' ma laysa 'indak níta bá ti ṣe ti ọ̀gbọ́dọ̀ ta ńṣe ni ọba tọ́ kí ẹ taru mọ́tò yẹn fún wa lẹ́yìn tẹ́yìn bá ti kọ́kọ́ rà tó di tiyín tó bá ti wá di tiyín ẹ wà ní kọ́ wá rà ẹ sọ yìí tẹ́ bá fẹ́ tà fún yọ wá gbé lọ lórí iye tẹ́ fẹ́ tà fún kò sí ní tọ́fẹ́ kàn pẹ̀lú pé ten percent lẹ fi kún twenty percent lẹ fi kún kí lọ́kàn yìí iye tẹ́ fẹ́ tà fún tó pé nù ó sì rà ọjọ́ ìṣèjọ. aleykum salaam tẹ́ bá wá bẹ́ẹ̀ ni ẹlẹ́ni tá mọ́tò ẹ̀yin òníru mọ́tò yẹn ní ẹlẹ́ni lẹ lọ gbà lọ́dọ̀ rẹ̀ iye kí iye tẹ bá tà lẹ́kùn jù sẹ́wọ̀ torí ẹ̀yin òní kankan mọ́tò mọ́tò rẹ̀ ń ta naam aleykum salaam. Sí. wọn nígbà tá a sọ pé àṣàná ó sóògùn gbogbo àárẹ̀ àyàfi kú pẹ̀sọ̀ àlásán anábì sallallahu alaihi wasallam. á ní ṣé náà nìrìn rárá ìrìn àṣàná wọ́n jọra tó nítorí ìdílé yìí báyìí ìrìn sọ wípé tára rẹ bá kálí tó fẹ́ stimulate ẹ̀ wàá lo má sì gbàgbé láti máa tún rìn má gbàgbé láti máa tún rìn wọ́n á ní ìrìn oṣù aṣọ́gun gbogbo nǹkan nítorí pé wọ́n ní ara rẹ̀ kálẹ̀ yẹn ní kó o lè rìn nọ́málì tó bá sì ń fi rìn kọ́ra ìrìn ọbẹ̀rẹ̀ sí ni mọ́ ọ la eléyìí jẹ́ bó ṣe jẹ́. Wa salaam. lọsí mhm. tó burú mẹ wọn bá wọn tà náà ìwọ ò ní nǹkan kan ọjọ́ ọlọ́jà lọ ń tà sẹrí ọbínú sí àmọtọ bá ti ta tán iyekíye tó bá tó ló kò jù sẹ ìwọ lè ra láwìn kọ lọ kó sórí gbáà rẹ ìjọkíjọ tó lọ máa mú rà lọ́dọ̀ rẹ̀ iyekíye lọlọrin ní kò rí ta. owó iye tó ọ̀rọ̀ aláwìn ni wọ́n sùn kò sí tọkàn pẹ̀lú mi kà wípé iye báyìí mo rì tà àmọ́nìsìn wo òróró rà ìwọ tún rà láwìn ọkàn fẹ́ gba ọjọ́ lọ́jà tà kó o sì dáwọ́ àpò kó o dínkù nígbà tó bá jíṣẹ́ ọlọ́mọdé jẹ́ kéde islam ló mú wa síbẹ̀ yìí lẹ mú wa ọ̀hún so wọ́n ti wá pé tó tún tọ́nu islam ẹ̀yin ò béèrè islam tẹ̀ fún sọ ten percent ní ìsìta bá pé tẹ́ bá pé káwa náà bá yín wálẹ̀ táwa sọ fún yín tá a bá rí ten percent lówó tiwa sẹ́yìn ọ̀sán ẹ̀ dáhùn ẹ̀yin gan ò ní san tọ́lá yìí náà mọ̀ sọ pé ten percent lọ́n lọ àbó lè ọ̀nà so because téèyàn bá ń fi nǹkan lọ́yìn ìyẹn ronú pé tó bá kùn ló ń wà ń pò rẹ̀ ìjọ tó bá yí dórí tiẹ̀ náà yóò mọ̀ pé ká làwọn ẹjẹ̀ǹtì ten percent owó kínní oṣù bá ní wá nǹkan láàrin ànátù òní á máa san two point five fún ọ sẹ́wọ̀n pé ten percent bó bá ti rí ni ten percent rí bá ara nǹkan ten naira ẹ̀ ló ń ten percent rẹ̀ ọ̀dọ̀ ara ní ten thousand náà one thousand ara lọ hundred thousand ara ní one million àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ojú rẹ̀ ọkọ̀ pa kànákànná náà torí délé ọlọ́ọ̀kọ́ lọ sọ ten percent ẹ̀yin lẹ́gbẹ́ bí tẹ́ ti wá wá so àmì yẹn jẹ́ sí ni nítorí pé nínú kọ́sẹ́ kìí ṣe pé ẹni tó gbà níyẹn yẹn jẹ́ gbogbo gbà ìgbà míì ẹni tó bẹ̀ yẹn sẹ́ ni ọ̀yà yẹn jẹ láti fi wé ilé àtìlẹ́tẹ̀ bá a wá yìí àtòrú àtọ̀sán bí oṣù mẹ́ta lẹ̀ fi wà ẹ̀ nísìmí ma ṣé ten lásán lọ́yẹ̀ kẹ́ wàá gbà abẹ́rẹ́ rí nǹkan mọ̀ pẹ̀lú gbogbo wàhálà yìí ṣé bá fún twenty percent tágbára yín ká so ẹ̀yin lẹ́mọ̀ àwọn gbogbo ẹ̀ gbogbo ẹgbẹ́ mẹ́ta ọ̀sẹ̀ kan náà ni oní ten percent owó kíni owó kíni tí wọn rò pé ọ̀họ̀ lọ́rùn eléyìí jẹ́ bó ti jẹ́ jáde tí sọ fún wọn náà pé ten percent ọ sọ pé two percent rò pé ọ gbọdọ wà negotiable torí wọn kówó lẹ̀lẹ̀ àbẹ́yìn rówó lẹ̀lẹ̀ lẹ́yìn ẹ dáhùn ẹ̀yẹ o bó ti jẹ́ ẹ má àwọn èèyàn jẹ o wala taqulu amwalakum bainakum bil ọlọ́lẹ̀ gbọ́dọ̀ jẹ́ owó ara yín láàrin yín lọ́nà bàjẹ́ nínú ẹ̀ṣẹ̀ ńláńlá oníkówó olówó kọ́ wàpò rẹ̀ láì jẹ́ pé inú rẹ dùn sí nínú ẹ̀ṣẹ̀ ńláńlá nù bí ọ̀wọ̀ kọ́ wá sẹ́mi sí náà. Aleykum salaam. má lọ fún máa ń tàn yìí mo lè kó nílẹ̀ tí o bá ti sọ pé àpàlà dáadáa mo ní ìdí àjọba yìí nígbà náà ló ṣe máa wò pé wà á jọ lẹ́fẹ́ ṣé máa lọ́wọ́ bá nàìjíríà yìí máa wọ̀ bá ti máa wò àti wọ́n tẹ̀lé sanwó sílẹ̀ ṣé àkókò máa lè jẹ́ tó ẹni sẹ pa ṣé gbogbo tí wọn bá sọ pé mo fẹ́ rà náà ni màá rà parí nísìnyí àtẹ̀yìn sọ pé ẹ fẹ́ rà ẹ ti gbàgbé bùkátà àti kan tó wà wájú yín ẹ bí ma taṣọ lẹ ń rò ẹ ti gbàgbé pé ẹ lówó àkíkọ so aláṣọ ó sì gba thirty thousand tẹ bá ti sẹ thirty ké gbogbo àpòyìn ti jòrò tẹ bá gbé pé kí n ra ẹran àkíkọ ló pé ní àbáṣọ yìí kí kúkú ṣe pé ńlá sọ ní ìlànà lè babalágbájá ẹ dákun ẹ já mi lórí ọ̀rọ̀ aṣọ àti ìran ẹ̀ mẹ́bìínú ṣé ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ mọ́yé nǹkan nù gbèsè ayé téèyàn ò ní padà sí mi ok ní ìsinyìí ìgbà tí wọ́n tó sọ fún lọ́lọ́ra ìgbà tó ti sọ fún tó rà tán ó tún ti ran ṣé n tó ṣe dá n tó ṣe dá àmàlà torí pé wọ́n lọ bẹ́ẹ̀ ní ìsìnkú kọ́ra sùn oníkọ́bọ̀ fowó rẹ̀ ra ìwọ lọ bẹ́ẹ̀ pé kọ́bọ̀ fowó rẹ̀ ràn tó ń wà tó bá dé torí pé ní ìsinsa sojú rẹ lórí àwọn nígbà tó bá dé wàá san gbogbo rẹ wàá gbà sọ rẹ wàá mọ lọ náà nígbà tó bá ti lọ́ọ̀fẹ́ má ó ti di wàhálà rẹ ìwọ náà lọ́ọ́ gbà lọ́ọ́ máa bó ṣe ta tó bá ti san olówó wàá san náà. Aleykum salaam. èèyàn fẹ́ sekú. sọ ti sọ kílódé táwọn náà gbà pa àwọn ọbọ kó lọ́wọ́. èèyàn san owó ni àwọn náà ti gbà kíkọ́ ọ̀sán yòókù ọjà wa wọ́n tó ọjà tó wọ́n yẹn kò kọ̀ọ̀kan wọ́ torí o ti rajà tẹ́lẹ̀ náà tó bá já wálẹ̀ kò tún kàn <laughs> wọ́n fẹ́ sọ̀gbà tó pé ọ ìgbà tí ò pọ̀ kọ́ adọ́gbọ́n ọlọ́mọdé níṣẹ́ twenty ni adúpẹ́ fọlọ́ wọ́n ti ra two five two five ó ti ra two thousand bags of cement wọ́n ti wá sanwó wọ́n san bíi two million kalẹ̀ àfa láàrin ànátọ́ sanwó sọ́tún látọ́ fẹ́ kó o. Twenty di one five sọ àgọ́lọ́ gbàdúrà bàbá sìmẹ́ǹtì wàá kó kiri jọ <laughs> Twenty. ló ní lọ́dọ̀ wa sọ̀rọ̀ pé wọn náà two five sìmẹ́ǹtì di three five tó sìmẹ́ǹtì ló kọ àbò ẹ bá mi kó sìmẹ́ǹtì mi sínú ọkọ̀ bàbá yìí mi fẹ́ gbọ́ gbogbo ìbò tó ń sọ ẹ̀ẹ́ sọ wọ́n ní alọ́gọ́rùn-ún mọ̀bìlì gọ́rùn-ún ìwọ́n tó fẹ́ jèrè ńgbà tí àǹfààní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ ọlọ́run lọ́ọ́ fara gbá ńgbà tí ò sáǹfààní bẹ̀ fún tani kọ́ ọ̀rọ̀ alára alẹ̀ sọ́jà bó ti ṣe jẹ́ àwọn. ààrẹ ìtàn sọ̀rọ̀. Thank you ẹbí pé bí ó ṣe aṣọ tó ń kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tó ń wọ̀ sí wa tí ṣọ́ọ̀bù yẹn kò dáa wá sí ilé ìbá wọn rán sí irú aṣọ náà ní. tí wọn mọ ọbọ kan wọn fẹ́ wọ̀ fún bàbá télọ̀ ọlọ́run ọ̀bẹ ọ́ ọlọ́run ọ̀bẹ ọ́ wọn máa lọ tẹ́lẹ̀ wá sí nìkan sí nìkan bí ọba tí ọlọ́run ẹ máa lọ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ wá nídìí service machine wá nídìí service now ẹ bẹ bá sáfíìsì tẹ máa ọdún wíńtì ẹ adé máa kó lọ. tẹ bá rí i pé ẹni tó fẹ́ bẹ̀yìn sẹ̀kà nítorí haram ló fẹ́ lò fún tó sì dá yín lójú ẹni bá ti. àmọ́ ní tó fẹ́ bẹ̀yìn yẹn lóòótọ́ wọ́n lè lò fún tó dáa wọ́n lè lò fún tí ò dáa but etí ẹ̀mí ti yín mú jù ní pé báyà tó dáa lọ́fẹ̀ẹ́ lò fún ẹ̀bà sí tọ́rọ́ náà ọ̀bẹ ọkọ máa wádìí mọ́tò bá ti hàn sí ọgbà burú ní ọ́fíìsì má bàá sí tó píríncípù tá a máa lò ní ẹni tó bá ti hàn sí yín dájú pé aburú ní ọ́fíìsì ẹ má sí o torí wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan so ẹni tó sì jẹ́ pé ọ hàn sí yín dájú sáká pé kò ní fi ṣàbùrú ẹ bá sí ẹ má gba kọ́ọ̀lù nù mọ́ṣáláṣí pàápàá tó ń ṣèdánilẹ́kọ̀ọ́ torí de eléyìí báyìí tí eléyìí wa bẹ́ẹ̀ là máa sí ẹ máa wò wò nítorí balance ọ̀pọ̀lọpọ̀ lẹ́ẹ̀ máa fẹ̀sùn burúkú kàn obìnrin tó wá tí wọ́n máa wọrú ẹ̀ jáde yẹn ọ̀dọ̀ máa ta àmọ́ kọ rẹ̀ lọ́fẹ́ wọ̀ fún kí lọ́kàn ṣé nǹkan kan kàn yín kọ̀ọ̀kan yín tí bá ń sọ pé nínú òfin ṣẹ̀ríya kò sí ìhòòhò láàrin ọkọ àtìyàwó òun wá ń fẹ́ kí wọ́n bò ń dárú stáìlì yẹn kó lóun fẹ́ fi gbókun lọ́dọ̀ ọkọ òun kí lọ́kàn lẹ́yìn náà ìgbà tí wọ́n náà ń ṣe télọ̀ òòrí télọ̀ ọkùnrin ṣe. kí ló ti ọ lọ sí ìdìpọ̀ ọmọ abóbìnrin sọ àbẹ́yẹn lè bóbìnrin sọ láì wọ̀n àbẹ́yẹn gẹ̀ẹ́tì ẹ̀ àwọn tẹ́lọ̀ ló lè dáhùn ọmọ sampo àsẹ́yìn mọ́ ni bàbá ìdúró tòtòrí di eléyìí nílẹ̀ lárúbá abẹ́sẹ̀ máa ṣe majority ti lọ pin ni wọ́n wọ́n sì tún sọ ọmọ kọ́ńtìrì wọn wọ́n lè jáwọn Pakistan tóbìn bá fẹ́ ránṣọ kò ní lè step into the shop wọ́n á ti ṣe shop yẹn lọ́nà tó yẹ pé wọ́n á fẹ́ approach tailor ojú window ló dùn ó tí wọ́n ṣe pẹ̀lú glass so ìwọ ò ní lè wọlé gàgàgà lọ sí ọ̀dọ̀ tailor kò sì sáàyè fún tailor láti máa fi téèpù wọn níta wàá mànù àmà nǹkan yí padà mọ̀ kó yẹ yín àmà níta ń ṣe nìyí àmà níta wàá mànù tóbìnrin bá ń fẹ́ kó wọ́n bò ń da sọ̀rọ̀ àmù sàmpù lọ sàmpù tó mú lọ yóò ní irú eléyìí wọ́n bò ń da àmọ́ aṣọ alákọ̀ọ́kọ́ tá à ń lò ń bó ni wọ́n ṣe bá dà títí lọ náà bá tún jọkùn bóyá tẹ́lẹ̀ omi lọ́kọ́kọ́ bá dá ta lákọ̀ọ́kọ́ kó tó wá di pé wọ́n ń gbé lọ fún télọ̀ ọkùnrin ilé ìjẹ́bù sójà. aleykum salaam tó. wọ́n mọ̀ bẹ́ẹ̀ ní sọ fún ọ. nítorí tí wọ́n bá sọ fún ọ ti tà á wọn àlẹ́ ìsìnmi wọn lọ́ọ́ dùn wá. wọ́n dàbí ẹni tí wọ́n ata ẹ̀sìn náà sani kò gbá àwọn lọ bí tá a ti ń ṣe bọ́ sọlọ à ọlọ́mọdé bẹ́ẹ̀ náà lọ́lọ́kadà ọlọ́mọdé àwọ̀lọ́lọ́ kọ́lá tó bá jẹ́ permanent driver tó bá ti dijọ́ tó gbé wọn lọ sí ṣọ́ọ̀ṣì má lọ ṣe é máa pé àwọn èèyàn kúkú gbẹ́sìn yẹn tí wọ́n á kékeré ó burú ń bẹ̀ kí ni ó burú nu kọ́ wọ́jà á ná rọrùn nítorí pé wọ́n ló ń gbé yẹn lọ bí tó ti bú ọ wọ́n lọ ń gbé lọ bí tí ó ti máa sàn tọ́lọ̀ ní òun fẹ́ẹ́ lè tìtorí rẹ̀ ya sámàlù yìí pé wọ́n ń pe ọlọ́run balẹ̀ ni tó bí ma ṣe ìwọ lọ wọ́n á ń gbé lọ ọbẹ̀ torí kọ́ daràn burúkú ni torí èlò ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tí máa ń pé ká gbé òun lọ síbi tá a mọ̀ pé aburú ni wọ́n ṣe ń bẹ̀ àbí ní ìsìn ìjọ tó ń láwọn Ọ̀ṣun Òṣogbo gbogbo àwọn tajú wa ní gbogbo ọ̀nà yóò gbé yàn lọ síbi tí a ti ń ṣẹbọ sọ́yẹ́ kó gbé yàn lọ ọlọ́mọdé àfi tó bá fẹ́ wọ náà rọrùn eh it is cultural cultural heritage cultural heritage kọ heritage culture ni nítorí pé ẹbọ burúkú ẹ ń pè nǹkan mí lẹ́yìn Allah tẹ́lẹ̀ náà tí yàrá àtẹ̀bọ̀ sí wọn máa gbé lárugẹ ẹ̀yin ọmọ kan máa ṣe lọ́sọ̀ọ́ ṣe káfìrí kan pera rẹ̀ káfìrí rí tẹ bá sọ fún káfíìrì pé wọ́n káàtó yóò bínú àbí ọ̀rẹ́ rẹ̀ àà wọn lọ lórí ibú mara rẹ̀ náà ẹni tí ó pè bẹ́ẹ̀ tí ó jẹ́ stamp tí ó dìjà ní retí tó ń torí de eléyìí báyìí anything tí wọ́n bá ń ṣe tọ́ta kò ti Allah tó bá ṣe wọ́n ló gbé wọn débẹ̀ wọ́n gan ọ̀daràn ni ọ́ bí kò máa gbé wọn lọ bí wọ́n ti ń sọdún fún òkè ìbàdàn ọ̀daràn ni ọ̀nà wọ́n ń sọ̀lẹ́ báàlẹ̀ wọn á ní wọn ń pàdé níbì kan ìwọ ló ń gbé wọn lọ ọ̀daràn ni ọ ṣe lè jẹ kó ti ṣe kó ti ń Islam pẹ̀lú gbogbo ẹbọ olùpọ̀ kẹta ń ṣeun ọ̀nà àti sórí ibú ọ̀run àyàfi tẹ́ ìbá ṣe mùsùlùmí ló èyí ń ṣe Islam kó tún mú nǹkan mìíràn ẹni tó bá mọ̀ pé òun ṣe Islam ìtumọ̀ Islam ni kí mo ti pa gbogbo nǹkan méjì wọ́n wá jẹ́ pé sàkàsókò ní Islam tiẹ̀ ọ̀nà àti wọn náà rọrùn torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá ti jọ́gbìn nà kíyámà yóò ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu àwọn ẹlòmíì náà rò pé mùsùlùmí gidi ni wọ́n ọ̀sẹ̀bọ ni wọ́n nítorí pé ẹbọ ọlọ́pọ̀ nù ọ̀rọ̀ gẹ́gẹ́ bọ́lá ti sọ nù súrọ̀tù Yusuf ó ṣe déédé àwọn Yorùbá gan wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọlọ́run lẹ́ni tó pọ̀ jù nínú wọn wọn ò gbà Allahu gbọ́ àfikún ẹjẹ́ fẹ́ẹ́ sọ pé àwọn gbàgbọ́ nǹkan ọ̀sẹ̀bọ ni wọ́n. ìwọ ọ̀pọ̀lọpọ̀ lè má mú ní ṣe Allahu Akbar pẹ̀lú òǹdèǹdè tẹ́lẹ̀ yìí ní ṣe Allahu Akbar ní ṣe àbí ń tanra rẹ̀ jù. pọ́pọ̀ àìmọye láwọn ìlú mi kan sọ̀rọ̀ orí ibú wọ́n ṣe orí ẹ pé àwọn lè má mú máa ẹ pé sọ pé lè má mú ló fáwọn di pé torí pé jẹ́ ń pè Islam kìí sorúkọ lásán ojúṣe ni èyí ṣe pé wọ́n yẹ wù kan in Islam abadan Islam ojúṣe ni ẹni tí wọ́n ti ń ṣe òkú òrìrì ẹni tí ó ṣe òkú wàhálà ìdí ìròyìn táwọn fi ń pèpè kálukó túbá kó tó kú o because àsìkò tó bá kú sí ní ìsìn ara rẹ lọ́ọ̀dárí o gbogbo àwọn tẹ̀jọ́ ń tanra yín jẹ láyè tí wọ́n ń gbé láńkẹ̀ tó rò pé àwọn èèyàn rẹ ní olórí ọ̀rọ̀ wàlá ara rẹ nìkan lórí bó bá dá sórí ibú ọ̀dà ṣe ni ẹ sì fẹ́ lura níjọ́ gbẹ̀ndàkúyà bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń lura wọn àmọ́ tọrọ bá dùn wọn ẹ̀yin náà rí bíi pé ìjà ọ̀fẹ́ ṣẹlẹ̀ torí wọ́n sọ pé rọ̀bẹ̀nẹ́ ẹ̀rìnà lẹ́dẹ́yìn ọ̀bọ̀lẹ́nà mìíràn ẹ̀ǹsì wọ̀lẹ́jìn nàjàlùhùmá tàxtà àkọ́dá mìíràn lè yẹ kúnà mìíràn ẹ̀sẹ̀lẹ̀ ìwọ lọ àwọn tó sì wà lọ́nà nínú àwọn èèyàn àtàlùjànú láyé tí wọn ò dé ká sórí lónìí ọlọ́run dákun járe wọn. ó kì í sẹ́ bá rí wọn kí ni ọ̀sẹ̀lẹ̀ àtẹkùn wọn tàbí àtẹlẹsẹ̀ wọn káwọn tẹ̀ ẹ́ mọ́lẹ̀. àwọn olórí ibú tó kó bá wa ṣe é mọ̀ pé ó ti bọ́ orí àbí ó ti bọ́ orí. bákan náà tọmọ aná bá pàdé ara wọn nù náà ẹ̀yin lẹ́ẹ̀ bá tiwa jẹ́ wá ń bá wa wájú ẹ̀ ń bá wa lẹ́nu ọ̀tún àtòsí wa ẹ̀ fi wá lẹ̀ ó ti tán àbí ó ti tán ní ọlọ́run àlékún ìyá ni kò sí fáwọn eléyìí àwọn tó bá tiwa jẹ́ nù àwọn máa sọ pé kí ni wàhálà kí lẹ́ ń tọrọ àlékún ìyá fún wa sí iná kúnlẹ̀ ń fi hà gbogbo ọdún ìsàlájọ wà nù náà bíbẹ̀ kọ́ <laughs> inna Allaha qad hakama bayna al-ibad ọlọ́run ti dájọ́ láàrin àwọn ẹrú ẹ má wulẹ̀ sí kù ẹ dákun ṣé jọ̀ ńlá máa retí níjọ́ tí ṣètọ́ni náà tún ṣe kótóbà ó túbọ̀ orí ibú wípé ọlọ́run bá ṣàdéhùn fún yín àdéhùn òdodo ẹ̀yin lè ká fún ọ. wa wa'adtukum fa akhlaftukum èmi náà ṣàdéhùn fún yín àmì mi yí àdéhùn tèmi. àṣetọ́ni ni o. ma ana bi musrikhikum wala antum bi musrikhi. ń lè gbà yín lónìí ẹ̀yin yóò sì lè gbà mí akànjọ máa lọ sọ ọ́n mi àjọ wa nù ná kọlọ mọ́sà wa lọ máa ná ìdí nu ẹni tó rí rẹ bá pé ayé náà ti máa gbọ́rọ̀ tí wọ́n sì ti ṣe tọ́tọ́tọ́ yẹ because èèyàn ọmọ gba tóun kù ẹni kéé sì kú kọ́ padà wá ṣàtúnṣe ẹlòmíì wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀sìn sáàmù òdodo fún yọ́ọ̀mù ẹ̀yìn mú ni ẹ sì mọ̀ pé tí kòkòrò bá ń jẹ èèyàn mú kí ni wọ́n máa ṣe tẹ́lẹ̀ náà náà máa yín mu ni nígbà tó bá wá di pọ́ ọ̀sẹ̀lẹ̀ mo sì gbọ́ rí o nínú sàárè mo gbọ́ rí o agídí lọ́ba tèmi jẹ́ wọ́n wì ẹ̀yàn lọ́pàdà tún ṣe ń wọ ẹ̀pẹ́ ńgbà bàbá tiẹ̀ kú wọ́n fún ìṣẹ́jú mẹ́ta ọ̀padà wa tún ṣe ìjọba yẹn jù nípa ọ̀rọ̀ kú ni pé tí ó bá ti ṣẹlẹ̀ báyìí ò lè padà mọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé kákọ́ọ́lẹ̀ bu ọmọ bá ṣẹlẹ̀ yàn lórí èèyàn gbọ́dọ̀ máa bẹ̀ lọ èèyàn tún gbọ́dọ̀ jìnnà sẹ́sìn èèyàn tún gbọ́dọ̀ jìnnà síbi tí wọ́n ti sọ àlàyé ẹ̀sìn òdodo fún yàn nísìnyí nítorí sọ̀pọ̀lọpọ̀ dọ̀sẹ̀ bọ ni pé wọ́n ń wò pé táwọn bá túra lẹ̀ táwọn jìnnà sóògùn táwọn jìnnà sẹ́bọ táwọn jìnnà sóòsà àwọn ò ní ra igbe sẹ́nìkan lè gbélé ayé lè sògùn abẹ́fẹ́ pàwọn tútù lù bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ bọ́ọ̀ bá kú tútù òkú lẹ́gbẹ̀ẹ́ gbogbo yẹn ló ń sàkó àwọn ọ̀gbàgbọ́ ipa gbókè pẹ̀lú láìsògùn mẹ́ńtálítì tọ́pọ̀lọpọ̀ fi dìde nù tẹ́nìkan bá ti jí láyé nínú ọ̀pọ̀lọpọ̀ wọ́n láwọn ọ̀pọ̀fọ̀. ẹ wo àwọn àdúrà táwọn àti fi kọ́ wa lóríṣiríṣi kọjú ẹlòmíì lójú ọ̀fọ̀ ni ọ̀fọ̀ àdí máa mú fi bánu ọ̀fọ̀ eléyìí tá a pa ká tó sùn tá a bá rúra wúyẹ́ lóru tá a tají ọ̀fọ̀ tá a tún pa ọ̀fọ̀ yìí sá ni sáà. ẹgbọn tí bí sọ sọlọ lọ alaihi sẹlẹ tẹ bá fẹ́ tají lóru tẹsí bẹlọ subhanallah walhamdulillah la ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lah lahu al-mulk wa lahu wa huwa ala kulli shay'in qadir tẹ́ wàá tọrọ àforíjì àbí nǹkan kan ọlọ́run gbà náà ni ṣé lẹ́yìn dàbí ọ̀fọ̀rí ibú tí wọ́n kó ká àwọn èèyàn pèsè kún bí ìranù bí ìrégbè bí àdánù ni wọ́n kà kù ìdí inú tọ́pọ̀lọpọ̀ fi di ọ̀sẹ̀ bọ níbi tó ti yẹ kó jẹ́ mùsùlùmí gidi ìpèníjà ńlá fún wa ọlọ́run ti kọ́kọ́ ṣàánú wa o àti ríra àwọn mùsùlùmí báwo láti wá sakúsá tá a fi ní kúkú láyé yìí àfi ní mùsùlùmí. ya ayyuhal ladina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. wàláhì ìpèníjà ńlá ti ń bẹ wájú wa ẹ gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí. ọlọ́run ọkọ̀ wa nù fa ń tún kìlọ̀ fún akẹ́lẹ́ máa pọ́lọ̀ ń fẹ́ràn wa fún dáadáa ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí táwọn máa ti ń sojú kòkòrò àti kú ní mùsùlùmí á máa yí wa wa padà látòrí ètí ọ̀dà sí dáadáa látòrí ètò burú sí ètí tí ò burú bẹ́ẹ̀ ni yóò sì bá dáadáa pàdé lọ́dọ̀ Allah kò sí kankan títí sèyàn gbogbo àwọn tó sọ ọ́dọ̀ sẹ́bọ tó ń sèwọ̀n lọ́kùdà sígbó ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò sílẹ̀kùn oríire ńlá fún ọ dáadáa rẹ pọ̀ gbogbo bí tó ronú kó orí ti lè wá orí ẹ̀ wà ń bẹ̀ torí pé nísìnyí ó ti wà free and fair ó gbójúlógún òfò ma ọlọ́run lọ́ọ́ bá dúró rere máa wá báyìí gbọ́dọ̀ àná lẹ́ bá ń tà tọ́jà pé ẹ lọ rí kúrì ká má ṣọ́ọ̀pù ẹ sì ká kọ́kì ó ti bẹ́ẹ̀ tà láyé ibi ń tẹ́ ẹ so kọ́ lọ kẹ́yìn ọ̀ lọ wọ́n ti ní tí kìíní ìbá ń bẹ́ ń bẹ ọjọ́ máa tà bọ́lá yẹn lọ́dọ̀ abá tún gbé bí tí ṣe dé tẹ́nìkan ìyàgbẹ́ yín tẹ́ǹdé ń ṣe bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ìdí ńtẹ́ tún sọ̀rọ̀ lọ́tùmọ̀ wọ́n sì sọ pé wọ́n kìíní pọ̀ bá wà ń bí àmà tà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn disappointed ẹ̀ sì tún ní fẹ́ bínú lọ́jà kọ́mọ́ wa lọ bínú pin lérò tiyín <laughs> subhanallah. eléyìí túmọ̀ sí pé ìmánì èèyàn ti kú lọ́dọ̀ lọ ìdí ń tà sọ̀rọ̀ ni ọ wà so irú rẹ̀ pọ̀ láwùjọ Yorùbá lọ́jà kan ọjà dàrú láàárọ̀ kùtùkùtù kọ́pọ̀lọpọ̀ tó dọ́jà kí ló dé wọ́n bá alábàáhùn ràgàdà kan ṣọ́ọ̀pù gbogbo èèyàn bá ń bẹ̀rù ó ní nǹkan gbogbo nǹkan wọn máa fi ṣe nǹkan lẹ̀ Yorùbá alábàáhùn àbí ẹbí ìjàpá kan nílẹ̀ yìí náà wọ́n lọ kírẹ́ẹ̀tì ọdún kan fún mi ṣé ẹ máa yọ ọdún ẹ̀yin ẹ gbọ́ ìpè ní <laughs> three hundred and forty four years rìwáyà wa ti takura three hundred and forty seven years àbẹ́rẹ́ rí nǹkan wọ́n tún sọ náà di wọ́n sọ di àbàmì wọ́n tún sọ di àbàmì wọ́n náà ní bàbá tó dàgbà jù ńlẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan tani tani bàbá alábàáwò gbogbo orí àwọn nǹkan bí ó ti máa sọ imáni máa tí ò yẹ wọn máa lọ imáni máa tí ò tọ́. sọ̀rọ̀ ayé pọ́ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá tún pa eléyìí ó ti dé lẹ́bù ká tó tún lójú tí ọ̀rọ̀ ẹ lọ bí bàbá bíi ṣírkà bíi ṣírkà bíi ṣírkà ọ̀pọ̀ nù gbèsè ayé àwọn yẹn. ìgbà sẹ́yìn ti gba Islam Islam tọ́lọ́ ń fi rán àná yìí kò ní í ṣe pẹ̀lú gbogbo rọ́ọ̀ kò ní í ṣe pẹ̀lú gbogbo jàǹkáwọ̀ òun ní í ṣe pẹ̀lú gbàgbọ́ òdodo ọlọ́run ẹlẹ́dàá lẹ́gbàgbọ́ òun lẹ́bàá dúró òun lẹ́sọ̀rọ̀ yìí tì sí lọ́dọ̀ òun náà lọ́ba tó ní gbogbo nǹkan òun lọ́ba tó máa báyàn yanjú gbogbo nǹkan òun náà lọ́ba tí máa gbé ní kọlu gbogbo nǹkan òun lọ́ba tó lè di gbogbo nǹkan rú ní wàhálà àrélù àjálù kò sì síba bá ńlá kó ẹnì tó lè yọ yàtọ̀ sí Allah sòkè aláfẹ́ máa lọ́ka báyẹn ẹbẹ lọ ọlọ́wọ́ bọ́ gbà dáyẹn ó tún ti sàdéhùn ọ̀kọ́ ọ̀rọ̀ bókun mo dọ̀rọ̀ ní àtẹ̀jíbìlẹ̀kùn olú ẹlẹ́dàáyẹn ni ẹ pè mí tẹ́ bá ti pè mí màá dáyẹn lò ẹ dákun kí ló tún pọ̀ kò sí tó àjẹ́ pé tá a bá rí i pé dìlé kan bá wa àwa ni ká wa léèrè báwa ń pọ̀ lọ́ọ̀ tá à ń sìn pé bó ti ṣe yẹ tá à jìnnà sí gbogbo ń tọ́ yẹ ká jìnnà sí torí ẹ ẹ jẹ́ ká tún ẹ̀sìn wa sí àwa náà ní oṣù láǹfààní ẹ jẹ́ ká tún àárín wa àti ọlọ́run ọba ẹlẹ́dàá wa sí àwa náà là fi ní kábàámà lẹ́yìn ìgbà tá a bá fi ayé lẹ̀ nítorí pé ikú ń bẹ àwọn yẹn kú lọ́pọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ wa ẹni tó bá ẹni tó kàn lọ́mọ o sọ bẹ́ẹ̀ náà ẹni tó ní kálukú wa náà dé ń jọ kàn o ọlọ́run sì ní tìtorí pé nìkan wá kú káyọ parẹ́ o ó dijọ́ tó lọ́wọ́ bá parí rẹ̀ yẹrẹ ni ó tó parẹ́ o àmọ́ bí èèyàn bá ti lọ ó ti lọ́nu o ayé àti sàtúnṣe kan ò sí mọ́ o ọ̀rọ̀ ọmọ gbàgbé ti la kan sọ́fíìsì ọ̀sẹ̀lẹ̀ o ìyẹn ń lọ ìyẹn ń lọ náà nà torí ẹ ẹ jẹ́ ká ṣe àtúnṣe ọ̀rọ̀ ara wa lónìí kó tó di pé kú ọ̀ka wa kú òlòkè pẹ̀ ẹ jẹ́ ká ṣẹ̀sìn àwọn abatẹnijẹ́ àwọn ẹni tó ṣe pé ilé ayé ìjẹkújẹ pàǹtí ìdọ̀tí tí wọ́n fẹ́ jẹ wọ́n lè ti torí rẹ̀ fẹ́ bà tọmọlàkejì náà jẹ́ so ọmọlàkejì wọ́n gbórí rẹ̀ dúró níbi tí wọ́n ti bà tiẹ̀ jẹ́ wọ́n gbára rẹ̀ dúró fẹ́ni tí wọ́n tàn ọ̀jẹ̀ tí wọ́n bà tiẹ̀ jẹ́ láti ṣe yẹ kọ́ ma àti ṣe ara rẹ̀ ọlọ́run ọ̀dá wa wá sílé ayé wá ṣẹ̀fẹ̀ kò dá wa sílé ayé wá ṣẹbọ ọ̀dá wa sílé ayé wàá máa pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ẹlẹ́dàá wa àwọn ọ̀lẹ́lẹ́dàá méjì àfi Allah ẹlẹ́dàá wa la gbọ́dọ̀ pè ẹlẹ́dàá wa la gbọ́dọ̀ tọrọ ní táǹfẹ́ lọ́dọ̀ rẹ̀ a gbọ́dọ̀ tọrọ lọ́dọ̀ ẹlòmíì ọlọ́run kó gbàdúrà gbogbo wa ọlọ́run kó bá wa tún ẹ̀sìn wa ṣe ibi tí a kù sí ọlọ́run dákun má dá wa dá ara wa tún wa ṣe léwà jìnnà sí gbogbo ìbàjẹ́ dáwọn náà ọjọ́ kan ẹni tí wọ́n mọ̀ ṣe dáadáa jọ́ dáa fún wa láyé ó tún dáa fún wa lálùkẹ́ àmọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك